على النبي الكريم صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت ورحمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم العالمين إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد آمين الحمد لله bude shi yau Allahu tabaraka wa ta'ala gabe mu akaro yi yin albarka o e su albarka o wa qur'ani jinna albarka hali bo ba karatu tafsir alquran bi iznillah yi kadehi suratu safat anya kwa na aya delika ihe omegwele bụ izinila ọmọ karatu anya kwa na ini ẹnìkì anya ji karatu ṣe mujahid eh, mujahid muhammad ọmọ anya ji karatu ní bí izinila takagbojin ko alo imam malam ahmed rabiu ọmọ anya kojin bụ bí izinila to Allah a gode ilẹ̀ ciyawa àwọn ìbára dúkà ṣe odò ọ̀rọ̀ ká ọlọ́gbọ̀lẹ́ ọ̀nà kẹlẹ́ mọ́tọ̀ oyó ọyọ́kí ń gbà wọn wọn ọyọ́kí ṣe wọ́n gamara aláwọ̀kí jẹ́ bismillah Yeah. الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا وتركنا عليهما في الآخرين سلام سلام على موسى وهارون إنا, إنا كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين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 ebe yóò míhun ewego ema yahun ètò ọ̀nà wọn àkàrò yíyí oyin oyin yóò jẹ máa kọ́ tákàdákì nẹ́gà yìí ihò tù yóò jẹ máa ọjọ́ yẹ káyé lè kìí ń wá káwọn máa torí kámọ̀ pẹ̀lú ẹ̀rọ wọn mọ̀nà àbí ibi àwọn tó káyá kàlùwọ̀ tákàdáhùn kìrẹ́ yìí ọjọ́ yẹ ká ṣì ẹ̀dọ̀ wa ṣì é bìlí dúró máyún ní mọ̀nà kìí ẹ̀hùn tó kàkà ọjọ́jẹ́ kíṣẹ́ tó yọ ọgbà èyí ni kò ṣàbàpá islamic calendar kìnnúlú ogúnyọ́ mẹ́lú ìrọ̀dọ́ 1440 èkì alólẹ̀pá gregorian calendar èyí ni sí 29 èyí ni sí 30th kó 30th may 2000 19 today Quran ayah 114 Surah Al-Safat Allah jana wa ala koja nibi Ibrahim ile kicha nibi Ibrahim alugo akuri kidupe dago kiduda wono yo Nwe akulele kitago abọ́nkọ̀ yẹ́yìn ọwọ́ onúgbìn ọjọ́ dayọ́mú màdúrọ̀ tó náà na yẹ kọ̀ ọ́nà kọ̀ yó ìbílẹ̀ ọjọ́ ṣe ọmọ kọ́mọkì agbọ́yá yóò dẹ̀ ọjọ́ wọn dàjú mọ́tọ́ gbá mọ́mọ́ ìdọ́ha ìjẹ́ kí dọ́ha kí lè bọ́dà ọjọ́ ọjọ́ mọ́mọ́ jàdó ìmọ̀kúlẹ̀ lédùn yẹ. ìdílé ọjọ́ wọn sí ilé ìsáàkọ̀ ọjọ́ wọn fa àwọn àkóbì ìsáàkà ìyàkóbò wọn dóbi ń wẹ̀ ẹ̀ẹ́dẹ́ yìí wọ́n ń gilẹ̀ ìsáàkà àwọn dàbí wọn bí ọma náà wọn ọma ọmọ ẹni ilé ṣe na ya ma to ewu pete ama ẹ̀mà yí ẹ̀mà yí ibrahim lẹ gbọ́ wọn yọ wọn kàmẹ́ ní yìí má kàdó dẹ nà ń yá gbóòlù dẹ nà láwọ yẹ ni wọlé kọ́dí mà nà nà alẹ́ musa wà harun àmọ́ yóò lẹ pete rẹ. ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم يقول كما يدبل كوكوما بتيا با كوكوما ما ما دودا ما كوكولا ما كو ما كوكولا كوكوما كو ما دورتنا ونا كوجوكو تو وقال مودي ولقد مننا على موسى وهارون gaskiya a shammurani musa fi haruna mannu fasaran suna hoho mannu ka shi kisha mannu ka domo ti ile shune ile ya gwarzo ene gida ya gashi ile ya shi ile e lakida yake nisha ilo mai yun ya nipo shetani daga haru home dai ẹjọ́ tẹ̀dọ̀ lẹ́yìn ẹjọ́ tì í lélẹ̀ màdé lọ bí kí mẹ́nu ìdúrà yóò tẹ̀mẹ̀yẹ̀ ń nẹ́ka dẹ́ ọjọ́ ìnáṣẹ́ ìdúrà yóò tẹ̀mẹ̀yẹ̀ ń على موسى وهارون من موسى قاي هارون أما جوا جوا نبي إبراهيم أي بتيرة لوندا أما إسحاق ونجيناهما أودد ما كدي أو ما يدو وقومهما تما تبوما ما يبومي أو ما وجدوا أو ما هدوه من الكرب العظيم به دودو يلي kàmi káàbùrì wa mọ̀ dùtúmọ̀ ọgbà fìràhánà wa kí dùtúmọ̀ ọgbà ọjọ́ mẹ́ pílánì ẹ̀bí ẹ̀bí ẹ̀lẹ́ dókùmọ̀ pílánì ó yá níbi musa gbogbo kwa na ọmọ ihu ma ihu bí dókè ṣùgbọ́ ma kẹfàrà áhùn na yóò ń àhàmẹ́lá yíọ̀lá ìyàdàláti ń kẹ́rọ fún máyọ̀yàn àmá ìyàláti lẹ́tọ́gídé òun ní ọjọ́ òmá yìí àdùbà aláṣẹ òun tẹ́ aláṣẹ lẹ́ ونصرناهم فكانوا هم الغالبين ونصرناهم أتكوما أتكوما ويمنوا جماعة فكانوا هم الغالبين تقم مدى إمدى منوات ويمنوا جماعة أمنوا جاكدين ìdábà mẹ́nà yà níbi ibrahim àfẹ́tẹ́ àbá ó náà nẹ̀ àmì sọ́yà

ọbẹ̀lẹ̀ tí a níbi musa tọ́la àní musa mú kọ́nyàtẹ̀ yọjọ́ bí yọjọ́ aṣílùtìbí yẹ́ni rọ́bìṣ rọ́hìlẹ̀ sọ́dìrì wọ́n yẹ fírìlì hamri wà lórí ọkùnrẹ́ta mìlì sọ́yìnì dálùkọ́lá dáyàlá lómi رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك إنك كنت بنا بصيرا تو النبي إبراهيم ọjọ́ máa lè lè lọ tò sí wọn ìmúdàgbà nìkákìsí wọn èyí jẹ́ níbi musa dẹ́ abọ́jọ́ dòun kwa nẹ́yìn tako kí á ṣiṣẹ́ yóò ọjọ́ wà mọ́ máa yóò harun náà sí hùn wẹ́mẹ́nẹ kẹ́yà sẹ́nẹ́ kẹ́yà mú wọn la abóhùn sọkọlọ sí hùn ẹnẹ kò wẹ́mdà dòun kí mdé harun náà máa yóò ń pa yóò dòun kí bú mi sọkọlọ ẹ̀rẹ̀ rẹ̀ ọjọ́jọ́ dòun ọ̀gẹ̀dẹ̀ máa ṣiṣẹ́ dàmà òtẹ́lẹ̀kùn máa yẹ́ àbí àmàmá dẹ̀rẹ̀ irú tí ọkọ̀jọ́ gbọ́mọ́ ní ọjọ́ dùmádà yẹn pẹ̀ ọ́ aláwòyé ni wọ̀fẹ̀kẹ́nu homolọ̀ ọ̀lẹ́bí mamuda mbogi náà tẹ́gbó ọ̀wé makóta tẹ́ òyì fìràhánà ọ̀wé kì yẹ kọ́lẹ́ tèmi ní tọ́ná ẹnẹ́dújọ́ lọ ẹlẹ́yìn lẹ́yìn tán wọ̀ fìràhánà zẹlẹ̀ ọ̀tá. الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد ojú ọ̀pọ̀lọ́ wòrì pàṣẹ fìràún àníbì musa tó mọ́kùnrin nẹ́nẹ́ kékeré bínibíni kò ló yàwó rẹ̀ òun ọjọ́ sítọ́ láì kàákàmì mọ́dá dúdà yẹn pọ̀ fàkánù homolọ́ọ̀lẹ́bẹ́ẹ́ anabi musa kuboki dubi anabi musa mamudu bo mano ate mami gomenti firauna du danye pio ojo mudu yata te ko kwayo kwa ko chaka du meju da bana makbuli gede se chane oni ma kai juma da be ajima ona ki daga ma danye jile ba inene ki aye yare ngala do aye magbagba yamu yana madu yamu bo me ene anibi musa kubiki lebo nga lao yenu bika ile chinga nibi musa ango tonu hunu gyanka wasi hunde kema ulopo anibi ibrahima alikojo bless maujana ile وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وهديناهما وآتيناهما كتاب المستبين وآتيناهما أمدنا مميجي كدي الكتاب أتكد يوجو أتكد يوجما أي سورة الأنبياء آية 48 الله كان واتكدا ولقد آتينا موسى وهارون الفرقان وضياء gaskiya a mudungi musa kwaye haruna alfurkon otaka da ke haddinwa imi faugata alfurkon otaka da ke haddinwa kafirisi kwaye islam otaka da ke haddinwa ibita kokopa a mudun wọ̀bíyá ikí wọn nù fọ́nà ṣáàk máa dùn gánà lẹ́hẹ̀ tóbi ọ̀tàkàdà lẹ́nà dùn wà níbi musa lọ́wọ́ máa yẹ wà níbi haruna yìí إلا وجدت مراجعه سورة ينوى آتيناهما الكتاب عموده ددمميج كدي الكتاب المستبين أتكديك أدى نريج شانون ونقوم بك أتكدين ممي أما تنالي بدو ليه وهديناهما الصراط المستقيم أما ميجي قد تقد أما ma بمي أو ددمي amutona dunguma ngama tedago na yoko pa subu mangungo he kadunguma pawa kadunguma mamdu tene ilei mamdu teno yima ilei mamgbenyo ani musa kpa níbi haruna ajo níbi ibrahima gidai ma tiɛ doman ma dage yɛrɛ ma dun kisɔ gɛlɛ ma dɛ kɔjɔ kɔlan boma cɛ da ya bali kɔjɔ kɔjɔ bi kɔmɛnt kɔmɛnt yala o yɔ dɛdɛma lɛ. وتركنا عليهما في الآخرين وتركنا بمعنى وتركنا ذكرا جميلا وثناء حسنا أعطنا ورود يوم مملا ويا أولئك يا شتيبا كان دعا بك يا دعوهما أعطنا تنجيما في الآخرين ويبوك شما بغمانيا واتكي لك تقا أولئك يا أعطنا تنلولا موسى فهارونا todo kuma na solo ke lola obe gidei kama ma obe kuma do kola mola an oyo ko ma e comment ya allah oyo kolo mata salamun ala musa wa harun o wa oyo ngo de do make oyo amola wo ge ni gidei ne o yi le mu di ene do ko yo o wa ẹni lẹ́bọ̀ yẹ́rì kókó dóman òun náà ṣe bọ́ láyà ṣe ọ̀la ẹni ilẹ̀ ìdádọ́ ọ̀la dókìdójú ọ̀nà múdi ẹni ilẹ̀ ẹ̀mùrì kókó dókìdójú ọ̀nà ti dádì mí sí hàmà ọlọ́wọ́ ilẹ̀ kì á kó gbọ́jọ́ sàlẹ́mùn òun lẹ́dẹ̀ sàlẹ́mùn òwà ìyọjọ́ ẹ̀bọ́ ọ̀la yẹ kó gbọ́jọ́ àlàmúsà wàhálùn tigi doyi anabi musa kpa anabi haruna ẹgbọ́ọ̀la yìí ọjọ́ ugwa yìí ọjọ́ kí doyi anabi musa kpe haruna àmì israelite prophet rẹ̀ ní kuran akọlamadẹ allahu akbar ẹnẹ dógidé religion múna kí islam kéèjú kí ẹ̀wọ̀n religion bó israel ń wí alẹ́ bọ́ táàkì kuran ni wọ́n kéèjú ó ẹ̀wọ̀n e yà máa báyọ̀. ẹni ẹ̀tí ìlàkì wọn dábò ẹ̀kẹta láláyíláyí àwúyìyí oko ọ̀tí àyín àdóyìn ayẹ abúwọ̀ lẹ́wọ̀n dọ́mọ̀gẹ̀n tó dúwọ̀ tí nìkẹ́ mọ̀ yìí ma mọ́ ma israel ẹ̀ àmì kúrá níbi bí ọ mẹ́mẹ́lẹ̀ jẹun kì kàó yìí máa wà ọdẹ gbogbo níbi dé to da bale ojo wa duma ne be musa pai haruna ngala ugo ojo gidei polo rome ko jo dumai oye magete ale kadele inna kadhalika najzi almuhsinin ita maketenu inna gaskiya fa awa kadhalika ngulu kadate ko ngoi kuma dage yere mama dago jo kokwa kada te komo ya mene na chama kango da mene na chama da ye pyo yi kango do ta ga de fe yo yi ma mo ma ka tu ro de yo ta e ne ngo mo mo bi ma ro du ma yi sa ma ke te ngo ju agba lo yo ke le mo ma no ne ke ze li ka da ba ka che pa ma me bo wa ki de yi ne je zil muhsinin o ga le nga ya du ro me ngi abutu marata na wukolo mangoche máa tó mama màmá makọ yọ tó máa ma máa tó ọ̀pá bèlébèlébèlé máa tó bèbèbè ewu kọ́lọ́ kọ́ yọ dùnú mọ́ yí màmá kọ́ yọ tó máa rí ma tó dàbẹ́lẹ́ màmá ẹ̀dọ̀ ìyá ti yànyàn tó dí ke ni o ya Ọmọjọ́ ayá Roundup, ó yá níbi mú sápé Haruna yé ní yí. Innahuma min ibadina al-mu'minin. Innahuma gaskiya mami yi gidai, min ibadina ma dé àmà dúwà al-mu'minin, àbí mama seju gbẹun dó kuma jẹ ká mọmú nà dọmọ tọjọ lẹnu àmà ìtọ kàkà lóko kéèlè màtí ọjọ àwọn ti àmọtálà kẹ àkìrẹ ìmọnà káwọn ànúgbò káàdé ìbádàkà mímú nà sàlìhún ìnàkà àlẹ ya níbi muhammadu ohun ìṣẹ́wọ̀n òkòhun ismaila ohun àgbéhùn lèbúdò obì ismaila ìsáàkà bọ́ọ̀lọ́pẹ̀hùn nàmọ́déhùn dáadẹ̀ tí ọlọ́pẹ̀ ìsáàkà lẹ́pọ̀gẹ̀ ìmọ̀nà dọ́ yóò múnẹ̀ ẹni lẹ́nu jímá àníbi ọjọ́ ọkọ̀jọ́ wọn bù mọ́ kí wọ́n pé àtọ́mọ́lẹ́dọ̀ rẹ̀ màdọ́dọ̀ kí elias àmàdọ́ elias إيه بايبل إلياس ولده وإن إلياس لمن المرسلين نعم إذ قال لقومه ألا تتقون أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين فكذبوه فإنهم لمحضرون إلا عباد الله المخلصين وتركنا وتركنا عليه في الآخرين سلام سلام على الياسين إنا إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين بارك الله فيك aláwọ̀ yẹ́ ni bík mai kwalo olùkà ilẹ̀ kàdójú bẹ́ẹ̀ lẹ́nu bómìnà wọn dí dọ́mọ̀ kọta ihò bẹ́ẹ̀ lẹ́ gẹ́nẹ́ kàmádẹ́ wọn ṣe ilẹ̀ wọ iná ilẹ̀ sá gaskiya ba ilẹ̀ àníbi ojú ẹnu jimá israelite prophet wọn lẹ́nu ṣe òun lẹ́mìnà mọ́fẹ́lẹ́ òun dé àmọ́ oníṣẹ́ òbí kọjọ́ pẹ́máwé yìí lẹ́yìn uchege ajerabun alawon summarize wa alke idago ki uso yo jeyonyo ise mama jejin ise tian ẹ̀rọ ulo bebe ise na kilo bebe ukoloko jodumun iz qala li qaumihi ẹ̀hùn kí ni kí nẹ̀dọ̀nẹ̀dọ̀ ìdágó kí a kà máa ó àmà àbómi alátàtàkùn ó ayé dẹ mẹ́ẹ̀tẹ́ tó kọ́ ọjọ́ ní mẹ́ẹ̀tẹ́ tó kọ́ ọjọ́ ní ọgọ́ makọlẹ̀ ẹ̀kọ́ lọ́pọ̀ ká mbọ́ lọ́pọ̀ ìyàmẹ́lẹ́ ma nù dẹ́ẹ̀ka ma dọ́ka jùlọ wíkẹ̀ sọ ma ma gẹ̀ abẹ́rẹ́ yá dí ní nẹ ma ta yòrò yàn kó ẹ̀ka ma fi yòrò ma ma náà ta yòrò lẹ gẹ̀n títí dín náà lọ pẹ̀tẹ́rẹ́ yìí òbí gbìnà ẹgbẹ́. kuma dake uwa ka kwane ko jama berja dini duwe ya nal ke sele ani ibrahim ko ko bo gide do kwa kwa ilu be mu ma so de ga ti kwa na ujima o ye me ma so ti wu anu ko kuduru achane amma me sikaratu ya nal mele o ya me ole imana mudu melen me ojo yubu maja me obo me yubu maja me ama ta me yubu maja mbo o ye me manomilolo mbọ oye mẹ̀mànù kíríkàtà mbọ oye mẹ̀mànù gbò ọgbọ́ orí olè kàkìdágò oyàmàdémi ààlà gbogbo máa dọ̀ ògbò yìí máa tùgò lẹ́yìn yìí àmúṣìrìkì ògbò yìí wà mọ́lẹ̀ máa tùgò lẹ́yìn yìí oyàmàdémi ẹ̀yìn gbó ka ìnùbéègì àtọ̀ ọ̀dà ìnùbéègì àtọ̀ òkè oyè ẹ̀nà gbòdú ìwú ìjà mgbo ka doma ma to de ma do ko huja mgbo ka doma ma to de ma do ka akagba mgbo ka doma ma to de ma do ki de de omi lolo omi lolo ha ikolo ha ugbo ha to gbo gene idu ene duki na bereja dini ke makubunga acha mehogeni edaludeni abẹ́kúbẹ́ bọ̀tà máa ń yájá máa ṣe inú òde máa ṣe ní yájá mú nà ó jí máa dọ́kọ̀ ọ̀tù ọ̀tù òtù òbílẹ́gẹ̀ inú òde máa ṣe ń hàmẹ́ náà wá sí máa dọ́kọ̀ bọ̀tà ló máa kà inú òde máa ṣe ń náà láti máa nẹ́dù ṣubú máa láti máa dóde lẹ́gẹ̀ hùlẹ́hù inú òde máa nẹ́dù sọ̀wọ́ nẹ́dù ṣúkà máa dọ́kọ̀ wílì. inode madoke egili ine ma gbakwa na egbo we mi gide ya che madoke nyewu odun gbo e ma ko do odode odode ve gbore inode ma gbakwa na edo ma we mi gide ya che madoko chamale o chamale so yi ga ma mo ado yo ado de ma ka wọ́n máa tó dédé yìí ó tèwọ́ nẹ̀yí màgbà káwọn búlá yá nẹ̀yọ́ ìyára fún mọ́dé wí ewu kajọ́ kìdẹ́ ilẹ̀ ewo èmi ìfìtí lẹ́hùn ewo kajọ́ kìdẹ́ ilẹ̀ ọ̀tẹ̀ máa lẹ́hùn wọ́n máa tó dédé yìí ìyára fún mọ́dé wí ọ̀gẹ́lẹ́gẹ́ màdúdú fàmúnà abáyọ̀ tọ́ ina dudo du ki adudo kino lo dik ma ju yewe kame ju koruma ima cha beju ma jane che ke du ma tenu la un yene ba ima kolo ya mengilem ke tene tetian atuwa jitu kidane emi ke ma kolo yo tegun ke ma kolo yo ganin ke ma kolo ye ranin ke ma kolo ji kotun ke ni ke tene utun otu utu, utu. àwàkúlù àwàkúlù ẹ má tó wọn yóò yá mẹ́rin ìkìdẹ́ yìí ẹ̀mdà àti ẹ̀ṣẹ́ bilhikimẹ́tì wọ̀lmọ́ ìzọ́tẹ̀lẹ̀ hasana ṣe kẹ́ẹ̀ṣẹ́ dábẹ́nà kí kọmẹ́dì àwọn ẹ̀wọ́n ṣe ní àwọn kòkò ní kò dákọ̀ máa ń yá àká yìí onóbìlẹ́kì ìdọ́mà bùjìmúbì ọmọ ọ̀làtí yíò ọ̀làtí bí òun ọdọ́kọ̀ wọ́n rẹ̀ ọmọ lóhùn kí wọ́n mú bí àádákòkò yóò

wá yí wọn dẹ́ yìí àbẹ̀kí kọ́mẹ́dì àwà kọ́mẹ́dì wà tó kọ́lọ́ dẹ̀ yìí ṣe kọ́mẹ́dì ṣé kí a tó kún wá sí kú lọ́hùn fi àǹfóṣì yìí kọ́ọ̀lá mbẹ̀lẹ́ ọ̀ ṣé kánà dókì náwó yẹn àti ẹni kí dàbí tẹ́ yìí mi nyá nínú ẹ̀ nyẹ́ ìdáyé nyilɔ yɛyɛ nyilɔ oyi karo akpɛnɛ kí wọn kókè mɔ ɛrú yɛyɛ wọn dé anyi oko wa yi ɔlá kàkà nàkìtà ŋu kpókò yɛ akpala akpala akpaka akpaka abɛkó gbábidi akidi aa lẹsẹ alihikimẹtẹ fi tẹlika mɔ ibà lẹsẹ alihikimẹtẹ fi. ode ọladogido ya neme try ke mal ko katwe ki adata ki modele subo ki ajo dele uto ne ma ngene ju o de inwe ko no lai abe ta me hoede amo amo ho ya ne de aboko kwa mana ne damade ambabe o ne de amene bani e de amiye o ne de ami anti e de ni bili tuma pa hele abele ke mayado be ki acha yuruma kona n'odugo nodugopi makwa nodugopi mbegi atu milulu makwa no milulu mbegi atu go kuma mugbeyan ola ogo ma mojo du togbo ma kimu do zo ma mo mbegi wan christ ma chala aka ki jesus jesus ma mighty god aboki adise wu dɔjɔ adɔ ɛnɛ ka kɔmɛnti òfu kita nɛ manya sɔ ɔhu ɛgbɛn kedu yɛnyi mo ko lɛ gbɔ kɛdɛ ɔmɛ ɛbɔ ɔmɛ ayé ònkɛ ɛkú kɛdɛ ɛdè mɛ ŋɔ pàfɛ kɛ abe ati nya wɛ mɛ kama ɔlɔ yɛ lɛ gbogbo kɔ yi yɛ lɛ lɛ mɛ ɛnɛ anya ọlọ́gọ́ yàn kó máa dalẹ̀ odó yíwu ṣé ibrahim àwọn máa dọ̀ ṣẹ́gun náà yẹ kú yìí ṣé ibrahim àwọn máa dọ̀ yìí anabiya muhammadu sallallahu alayhi wa alihi wa sallama yẹni mẹ́nkẹ́nà áàkìrù kalamu láìláha illallah ẹni dúkì mú dànù ẹgbàgbé àyàn dárúbìlẹ̀ ìtẹ̀ òtítàlá ọ̀kọ̀lá

ẹgbùn àkíkà ayé àkàrẹ anábì muhammadu manu yimani mana dọ́ta mẹ́ kó gẹ́lẹ́ màkàí ẹ̀hùn máa ń nàfi kàtàkì kó láìlà ìlàlá gbogbo anábì ẹni lẹ́kìnú mọ̀tẹ́kùn bí máa zá bí láìlà ìlàlá èyí mustadrak imam al-hakim آيوي سنن الترمذي عن ابن من كان آخر كلامه لا إله آخر كلامه لا إله إلا الله دخل الجنة ene doko titala ko lagi doko alumni la ilaha illallah on liga mem do mal jana kene kaka tila ilaha illallah na mdi baba mm, baba kosi baba kosi mdo duya ne bi hado ene le yeme mu mm, imaje jane bin am to ene ki mdi o oh, abubakar siddiq abubakar siddiq ona anya kuke umarul faruk umarul faruk umarul faruk ana leo yeme ona anya kuke an usman ibn affan ya zinuraini usman ibn affan ya zinuraini ana leo yeme e ka kene leo ye ti mo ri o jongu bege de onugun ge ti baka mi shi anolodun shia sẹ́nà líyùn àmàdọ́gbò gbogbo kìtìkọ̀ àmàdọ́sọ ẹ̀wọ̀n yọ màmọ́ yọdú kó màmá líyódógbò ẹ̀wù yẹ́wù ìṣùpẹ́ka líyùn ẹ̀jẹ̀nù yìí mọ́ yọ́mì ṣe kẹ̀wọ́ àpúròvù kéèdì sẹ́nà líyùn lẹ́ẹ̀ṣẹ̀ yọ bàkẹ́ má lo kábà ní kírísítẹ̀ǹt má dé jesus yìí jẹ́ tó dó ọ̀la jesus ọ̀lẹ́lẹ́ ìṣe gbọ́yọ́ ngbò yìí má kì í nẹ́ alukọ́yọ́ bò mọ́ ngbò kì í jẹ́ kó kọ́yọ́ ńgá dàlíyá ẹ̀yẹ́ kó òun dáábà lókè jesus náà ṣẹ̀yẹ́ kó òun èèyàn lè bí instruction yìí ó múnà ẹ̀nà múnà èé lè bí instruction yìí ẹ̀nà ẹ̀yẹ́ kó òun èé lè bí instruction yìí jesus yìí ó núgò núgò òyẹ́wò náà nùgbò yìí ilé tọ̀tọ̀dá balẹ̀ ẹ̀yẹ́ máa dọ́ yọ́ bébì sàmẹ́nà kọ́pa màmá bòlítà yìí máa yú máa ma ba ma do ye yuma yani iliya se chane ke huma ya dia muni so yo ba ki wa ri abon ma so de o de lo do na tabale o de le ga hin na tabale ma do don ki ba'la ba'la na do ka go ba'la ba'la ba'la ama so ya ni mi ama yo me o ba'la <laughs>

ubedi akodo baala kamo emi ala keti domo bawa ala bawa ala uma cut short nodo wa ki baala yi e. bawa ala abdullahi ala keti bawa ala bawa ala lo ma e. ki baala yi mbe do aligala ki dabina ki kuma ko hasan mɛ ajɛm alaja muhammed mɛ mɔmɔdu ahmed mɛ mɔdu báwa ala ma kɔ bí a dɔ baala sèé lɛ ní kura ní kàyémí jama ọ̀làdìrò yóò eh, odò dèmọ́lẹ̀ ìwọ̀n ọdọ́ pàánà bóun bẹ́bẹ̀ kàtẹ́lẹ̀ àwọn adẹ́dẹ́ òdè yà máa tẹ́ màá ní yà máa tàkàtẹ́ ògbà lókè ní ọ̀kàtẹ́ òkàdọ́mọ̀ jẹ́dẹ́gẹ́ ògbà ló kàmádọ́ ògbà ló jẹ́dẹ́gẹ́ fẹ́ ó ti dúk máa tẹ́ kí kí á dùn ẹ̀dẹ́ káfẹ́rẹ́ bá ti ló yà mẹ́bà kò tí láì ṣe egbe lenge ne kimati ni kwa no dele nu ngo ago ke offend e ma kwa o ba lo e wa to haje nga ma mu koku e o la ti o ye nga ma kaviri bo ma ti je nga ma kaviri e ma kaviri makka no ya ke ni ama kaviri u makka kama to la ta fa yu uzza fa imanata mbele nga na ke ni ade mbewe ki achegiri acheyan èmi àtòmí ló lọ àtọ́dúgbò fi àta yòrú ọlẹ́ màtẹ̀fẹ́ ẹ̀fẹ́ gbà kó wà yìí rẹ̀ ọjọ́kí máa nà rẹ̀ yóò wá ó dè máa máa dúdú kí bẹ́ẹ̀lá ìyẹn ni àtẹ́dẹ̀rú أحسن الخالقين atadharuna balan o me ko atadharuna atad'una balan me ko na atad'una balan ame ko me ko na bala kisi bala me ta kwado bala ume mudodo yo me kume do baala mena oyi da mgbe baala ma elu adoyi nwanmanụmani ya lụtagwe baala anya adoyi nwụ baala tibala mmadụ nwe ụtakodo ikeda ọma dobokogele ọma nke azi skulu ka emari koloni enike kololi onwe doboko anyị baala mekwa ọnụ yọ imudo de baala ahụ ma ekpo ya ara renwu وتذرون أحسن الخالقين ما كونوا دوكي شونا kimeju sona yonyo tama sona dule pakoi na kono yole wane anibi ibrahim ba ke wale abunwi abi kana be wure lima ta'buduna ma la آه. وإذ قال إبراهيم لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا نعم يا أبت لا تعبد الشيطان آه. إن الشيطان كان

akpaem yangen wabu aye tabale yo nga mama ma kama kanio chone ngogo kede amecha seji ma imio mbe bado olo anya chengebo tudu waji kibane yoi mani dele juge de chagen underground o maji unga nabi ibrahim kama bon a ifkan alihatan duna allah turidun yani kama yuma fama rabbil alamin. àmì ẹ̀bùnmi mẹ́mọ́ de ìgbà mẹ́ẹ̀dọ̀ ya tẹ akpọ̀fọ̀ kan apẹ̀hùn tó ń agẹ̀bọ̀ kóhùn dodo de ta bọ̀lọ̀ ta du ta lu ta hiu du mẹ́mú gbẹ̀yìn ọ̀yọ́ yìí fama bọ̀nùkún bi kọ́ yọ òótù ilẹ̀ ìpapò kí dùbàdàn mú mẹ́ẹ̀.

ياك مبو وشيو مجاليه الله ربكم ورب آبائكم الأولين أودم الله ربكم كشو الله ربكم كشو دم ورب آبائكم الأولين أودوا ما أموكوكم بي بلي بلي بقو بي يدودو mekwo na ŋu imudode ba la ɔbɛlɛ idodode ma ŋu ma fa yali okoe ma okoe ma ha abohun ti abohun de duma ɔdɔ duma ɔdɔ ko bohun de yi wɔnyi akeke ido yan gbɔ yan ka mo de lɛ gbɔtsɛ magbadzama civilization do ke wa kò mɛ ɛni mɛ ma tó de kó ma de ma. religion tó dókè họ́nà religion yóò múnẹ̀ kwẹ́sìmí wọ́gẹ̀dẹ̀ yóò dókà ẹ̀wọ̀n họ́nà àjòdì ẹ̀họ́nà òdè àjòdì àjòdì kí àhọ́nà ọyọ́ rẹ̀ kí àhọ́nà kí àwọn àlèbọ́ kíkọ́ ọ̀nà ìmúnú jẹ̀kí ọ̀là lẹ́bà ọ̀là òjìdọ̀mọ̀ àwọn orúdókè dágbàdé àmàtí religion máa ń máa ń wọ́rú kalo ahọ́nà religion ọ̀la wa religion ní mẹ́tò di adéhùn dẹ́gbọ́kọ̀ ọjọ́ abòyí mamọ́ àmàbí àbòyí mamíwa ilẹ̀ tí wọ́n dúlé ó tó dìhínú ó yóò dìhínú wọ́kẹ́ pé kárí kú ǹyọ́ ọjọ́ ẹ̀ pààrọ̀ ọjọ́ ẹ̀ bí kò ń lọ àkáàbìrì ìṣòdé òun ìyàmí yútọ̀ yé rẹ̀ lé àmọ́ bí pé òun rọ̀ òun bí bí kò pọ̀ pé kò ń mẹ́yọ́ yé rẹ̀ pààrọ̀ yé rẹ̀ rọ̀ káàkiri kí àbí pé òun rọ̀ kú ẹ̀kún mẹ́rìnlẹ́dánú méjì islamu awaho ile islamu awaho anibi ama nibi iduma pikari nga mikaviri ma kpekari woman aluma digba digbolo di pamali wọlé wọn aka sidiki sanko wọn da du dɔ ɛsɛ tun y'a kele yɛ ɛdu dɔ ye e kɛ daba himo yamu nana e ɛdu dɔ ye kamuna gɛ n'o ligi sini ɛdu e dɔ ye kamuna gɛ akɛnɛ kia dewu dutu ŋɛ sini. ɛsɛ tun y'a kele yɛ. eu dɔ yɔ kɛɛ dɔ ko yo ye wo ne kɔni ko ijɛnɔ yima eyɔ mi kaafiri ɔ na kɛ du dɔ yo ye wo leyi a co de ye riki a do de o ma ja irɛ o ŋo nu ko yi wo li ne ne bo yima mɔjɔ to do al ko wo nu ko bu mɔjɔ le o dɔ do kɛɛ dɔ ye ma o kɔsi al kɛɛ mi yɔ yɔ wɛ ŋa mo nɛmi tutsa rɔŋɛ do tɛ nyawu nyawu nyawu nyawu nyawu nyawu. bóyá ẹdù tẹ́ yánwúyánwúyánwúyánwú pé wò édú tú yogo édú dú tú o òyò gílẹ̀ ibi sórọ́tòlì ànàám أما الله يعني ولا تسب الذين ولا تسب الذين يدعون من دون الله فيسب الله عدوا بغير علم كذلك زينا جعلنا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون بارك الله فيك أوجد هذه instruction موجود ما دورة ولا تسبوا الذين يدعون من دون الله mẹ́kì bú bókì ara rẹ̀ ń múnẹ̀ lòbí ọjọ́ mẹ́kì búmọ̀nà ní jẹ́mẹ̀ abúmọ̀nà bá fayẹ́sù bùláhà adùwàm bìgọ́rì ilmin máa ń yára ìlú tó dọ́ máa yìí nọ́ọ̀rán ọjọ́ ìmàkùnmá wọ́n wẹ̀rù bó ibà ọjọ́ ẹ̀kọ́ nígbà wọ́n wọ́n yá bó nǹkan yìí sit for that God never reply tó ń ẹ bọ́ yóò wọ́n yá bọ́ bùláhà yanya bo yoina aduwan oye wona daba iya je agi nilimito oyina gidagi anya bo yoin onga go ko ayolo yara usanga yo yati tode yo ko hongi mali ojo ni imama ko jodo moni ẹtun ya kiri pa ẹnẹgì náà kí ẹ ń wá wọ ẹ̀wọ̀n múnà ọjọ́ tun ya kiri ẹ àdìbẹ wọn mọ́nà kẹdùn lẹ̀ edibi ngunu goyo ke mage comedian mage ahimun mage onuligichin mage ne pitina tudule ni dikashe research yoyo kama na kele tane imu kidabe ya kon ya condemn odi ubugi no deka yani preamble kele ane kake ole ki ojo ama le gɔla ma le gɛn ma kɛ kɔndɛmu yi preambo kɛ le ya ne ta kɛ o yi ŋgire ya mi yuda wɔ ma wɔ gɔla wɔ ya ŋɔ ko abe ka kɔ yɔ ka ma wɔ yɛ yɔ ni yɔ le ma piti ŋɛ dɔ la ko ɔmɛ ka ma dza ka ka ka piti ŋɛ re yɔ o ta kɛ dɔ le yɛ la wo ibrahim abi le la ya ne ju ma ɔla ma kpa bi ta ma dabi ŋɔ gaskiya mẹ́tijọ́ iná láti mẹ́mídà tí ó a máa máa kàwọn lámá yìí tó dẹ̀ òsìlóòbù methodology kì yíò zù yìí ìjọ ń mú mi ń ma ká mo dè máa yín ibẹ̀ tẹ̀ òun àmá yá ṣe ìnákùn antum àmẹ́ ìpẹ́ yá tó wa mẹ́dọ̀ yá tó ẹ̀nà òjì ẹ̀nà jìbìtì fọnúkìsú aláàrọ̀ òsì màmú tó gánà màmú dégú rí àti ṣẹ̀wòjí ọ̀lẹ́kùnmà náà kàálò màmú ọ̀làlẹ́ yúrídà bá ní mákòrí gidi bá níbi ibrahim pẹ̀rẹ̀pẹ̀kì tó ń kété kì má ní godfather kì má dábé yún àkùnàkù dún ká ìlẹ́kọ́dà alimta máa lè ha ọ̀lá ìyàn tẹ̀kọ́ọ̀nù ẹlọ́nà kìlẹ̀ iyamu bi rume yuwa ko de madi yan don preambo ba hikima gana ma ngi ko na kele ro to ado yo le kai anabi elias on se elias elias a e book of 14 a e bible الله ربكم ورب آبائكم الأولين أما لا يدوك الدكتة كده نرجو معي أنا دوما تيكو أكيد فكاني kẹni clear evidence hmm? ẹ̀rọ ihu jà nẹ́mẹ́ kẹyìn ọ́fíìsì àmọ́ yàtọ̀ tó dọ́gẹ́lẹ̀ máa ń yàn rẹ̀ ó ẹ̀mọ́ pàtì ẹ̀mọ́ alákọ̀ pàtì ẹ̀yìn ọ́fíìsì àmì ẹni ẹ̀yẹ ń bídí à ti bídí ni àpàlẹ́ ẹ̀ ṣe yìí ni ihu jà fún ìhọ̀ọ̀là níbi muhammadu ungani huja kwa sahihi bukhari ungani huja kwa umdatul ahkam ungani huja kwa almajmu' ungani huja kwa almughni libn qudama ungani huja kwa aqidatu tahawi kaya fese ne bid'a to temati akojo dutona hun eh beni jamawe wala one wala nyojita ẹgbẹ́ òtọ́dọ̀dà àwọn ọmọ

tó dẹ̀hùn aníbi ẹnu ìjímà níbi ìlíàsù ọjọ́ pẹ́rọmà aníbi ìlíàsù lẹ́bẹ̀bọ̀ ń sàníbi ìdírísì ń sàníbi ìdírísì ṣẹ́gẹ́gẹ́ àmì tẹ̀fìrì lílé ẹ̀bọ̀ màkàmì rẹwàyàt kìdún àkóhùn sàníbi ìdírísì ìjọmọ́lẹ̀ wàláhù àlẹ́mọ̀ bí i tọ̀fík ana namọ́tàgàdì lílé kún nánẹ́dó ṣe comparison takunaki come out with ẹ̀rùnkà uh, final result kakọ́lá yìí gẹ̀ẹ́sì yà nìjà bẹ̀ kí ìrìn ìṣe ni ẹgbẹ́ ìtàkùrẹ́ bí nìjàrẹ́ rẹ̀ ní sọ́bàrì ẹ̀lẹ́ kàkí ilẹ̀ àbẹ̀sẹ̀ ìdírí ẹgbẹ́ ìtàkùrẹ́ jami olè àkàmì kọ́ran ẹ̀ ìmáàmù kọ́rọ́kọ́bí ẹ̀lẹ́ mẹ́ ilẹ̀ àbẹ̀sẹ̀ ìdírí ẹgbẹ́ ìtàkùrẹ́ dúró mọ̀nsúr fi ìtàkùrẹ́ bí mọ̀nsúr تفسير اي امام السيوطي يقول قال مقام رواية واقع كي الياس وشي ادريس امانا كانك كدي والله اعلم اني ماتيريا كانك دي فاينل ريزولت هو جون ابو يا نبي الياس الدو قباديا فانهم لمحضرون ọdẹ dẹmà ṣubú kò yíò ma yán ro yíyé wu náà ma ṣe ọkọ kó ma lẹlẹ. ilà ìdádámọ́hìn mùkànláfín. ọlẹ kẹkẹ amadu yọ ehugbo yanibi idirisa abo yanibi iliyatu alimọkọlafina abeko yọhu mangote kò yọ kọlẹ mangote ọyọ yẹn ma ṣe amadu yọ dùn ka. àmọ́ ṣùkọ́lọ́ ìròyìn tó dọ́jọ́ kí ẹ̀fẹ̀lẹ́ àti ṣẹ̀dẹ́ òkọ́lọ́mà orí kéèké òbílẹ̀ àbílẹ̀ ṣàlìjẹ́ náà jọ́ máa lò olóńgọjọ́ ní ilé ẹ̀sùn pàábò yíyan àmàlùmọ́kùnlẹ̀ sí ìnàlẹ̀ aturudo èèyàn ẹ̀hẹ́ ìwọ́n dé ibùnú kẹsìrì pàmò dé àtẹ̀rẹ̀ wá kókó abdullahi ibn masoud obeidullahi ibn rabi agbọ́ kókó abdullahi ibn masoud kàkí iliyasu huwa idirisu magani ko ẹ̀lẹ́kọ́ tó ọ̀la ìṣọ̀ wọ́wọ́ ìṣẹ́ṣẹ́ ìjọ yọ̀nyọ̀ta bọ̀tọ̀ amú ọlọ́kàídó kìsọ́tò lè sọ̀rọ̀ ilé àwọn ọlọ́run ṣe àtúròdó èyàn náà yí ilé yásó ó yá mọ́ ma kìdóbi yíò máa jẹ mí àní ilé yásó kó àná àbẹ̀ká nẹ́nu ànú má yọ ànú ọmọ ilé yásó dúgbọ́ ya má bà pa ó dún ilé yásó ànú mọ́ọ́lẹ̀ ń mà ń méjì ń kó ẹ̀dọ̀ mà ní kó ń yẹ ọmọ nu dúdú ilé yásó kìdẹ́ wọn mọ́ màmá yìí ọ̀tẹ̀rọ̀ náà àlẹ́ yìí fìlà àkìrẹ́ ẹ̀wọ̀n yọ wọn kó yé lè ha tìkẹ̀. sálámù nàlá ìlíyàsín. ìlíyàsù báwo bódú kì dẹ́kun papọ̀ ọ̀làwọ̀ mọ́kúdà má yẹ ìlíyàsín. ẹlẹ́tẹ̀ wáyé kíra ọ̀mọ́nẹ̀ sálámù nàlá àlìyàsín. أو آل ياسين مدى ياسين والقرآن الحكيم يقوى مو شيل مميني آل ياسين بولا وجو uwa yojo kí odóyé ìlíyàtò òun pàwọn bó yé òun gàbá dé àpapọ̀ wọn yóò ní ilé ìdílé kàtó yìí. إنا كذلك نجزي المحسنين inna gaskiya fa awa kezalika dabal ka seŋiili ya sikidai najazil muhsinin nga anya doro me ŋo budu marata ne okoloma ŋo seyolo todi yojo innahu innahu min ibadina almuminin innahu gaskiya oŋo iliyasu min ibadina almuminin oŋo idi ama duwe wa abege sami mu'mini buko yodo wonu moyi kagin ki yeyuma kini ma enyo yi matane ubele kuma li kuma do kola mola iliasu unsi ilias iseneka iubegi no kedo no yo ukedo no yo ẹ̀ngọ́ dàbí tó lọ́pọ̀ yà níbi ibrahima kpọ́gẹ̀ ibrahima ìwọ́n nọ máa sọ́gbọ́n ká òun tẹ́ni yóò dúdú kí wọ́n dédé imáni kí wọ́n lélẹ̀ fún ta máa gbé yẹn òun tóbi nígẹ̀ ń aláwọ̀ yẹ́ nìyí. wà ìnáwó tọ́lẹ̀mínà mùrùsẹ́ni ìdìnnàjẹ́yìnà wà áńlẹ̀hùn àjẹmẹ̀rin. إلا إلا عجوزا في الغابرين ثم ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون الله أكبر وإن لوطا لمن المرسلين الله أدل باري لولا أدومك مدوك لوطو kọjọ kpọrọ bọ́n pàmọ́lọ̀ àwọn òdì èmi ìmíwò tí ó má ẹn kọjọ mangẹjọ nukú bọ́n àti ìtọ́kùnà pàmùdù pìrọ́mà ìjó lọ́nà good wisdom wisdom yọ mẹ́mẹ́lẹ́ni yóò zùn ó má ìyàwó yóò a very good manner ìnáàlẹ́ èèyàn pàmà kaki ale ale nyɔlɛ bó wá yi yɔ mɛmɛ lɛ abi tedzigede ŋu bon ɛwɔ akɛrɛ bó bon lɛ alu kele kpa ma ŋɔlɛ o di sɔmari ŋu wa mi dɛ wa ina lɛ o tɔ ìdí àmúnusẹ ìdí àmúnusẹ

ọjọ́ tọ́nà yìí mọ̀ ọkùn máa tó àkẹ́dọ̀ má gba ìná ọjọ́ ẹni ma kàánú bóyá níbi muhammadu ìsìnàjẹ̀yìnáwó ìsìnàjẹ̀yìnáwó wa amúlẹ́hù adẹ̀mẹ̀rin ìsìnàjẹ̀yìnáwó ẹgbàkàwó yàdódó yàtò ń ké tẹ́nu wa ààrẹ̀hó pàápàá bóhùn bógi mọ́tukọ́sù tó talu mìẹ́ tọ́gbọ́n mọ́jẹ yún yàn yàn nù mà jẹ́ kọ́lá ìdùkọ́ lọ yọrin ṣe nkọ́lá kọ́ mú nẹ àdúgbò ilé bọ́ mi ṣe tá màmú gba màmú lè bọ́ ọ̀pá kó bóun lẹ́gàá bá dé ọmọ yẹ́jú dọ́hùn lẹ́yìn ọjọ́ òun àmẹ́lẹ́wò orí kéèké nẹ̀. إلا عجوزا في الغابرين وما أوي علي ومقبو ọmọ ògbódó ọmọ ògbó owó ọmọ mọ́lẹ̀ mẹ́ra gbọ́ọ̀lá yíyan ọyà láyì ọyà yà níbi ọjọ́ gbódú mọ̀dọ́ tẹ́mi mẹ́ni ilá àjújàn orí kékeré anágbóòkà ìmọ̀tàbọ̀ kan níbi kpọọ bịa lekwale ma dọkịta edo kena iye ka ajuzan ọjọ́ òun kọ na èèbó kọjọ́ pamalo ọjọ́ tóun náà tẹ́ o bẹ́ kùmà ń yan làbọ́jọ́ lè pamà ẹ̀ dá. àbíkọ́jọ́ àníbi ló tòkú pé òun bí ọ̀gẹ̀ṣà wòye ọ̀yà àwọn yẹn ọya wọn akó òkòlòdó ya bí ha ọya wọn kì á lò pàmì wọn ma ló tó yà máa ma dọ́ ikù gbogbo ma ka ọya pápá olùkọ́ oníjàbò yàálẹ̀ ilẹ̀ lílẹ̀ látara náà àwàbíò àgbà yàáyó yà máa tó òṣòlẹ́wọ̀n tó tagi agwo oyo kongwu enwe chedu ya ya agụmagụmadụ ya ya bụ nawahim munafuka munafuka bọ́bọ̀lẹ̀ munafiki ọjọ́ arí mẹ́pa kpọ́n amadọ́ ọlọ́wé ẹnẹ ka ŋọjọ́ àtọ́ pẹ́ẹ́jà ya ya ìhàn gbọ́ wa pamalo tàtúnyẹ̀wò àbẹ́ àmọ́ káàbìrì lẹ́yà tó mọ̀ dẹ̀mẹ́rùnà àkàrí ń bí kí bọ̀bọ̀ àwọn dáhùn má lọ ń bí lẹ́ka dáhùn má lọ ka mẹ́wò tí méjì dùbà nà má bí ń àmẹ́ òbó má ka ọ̀làlẹ́ mẹ́nùmọ̀ àwọn àbẹ̀kú mẹ́nùmọ̀ وإنكم جسكي مي لتمرون عليهم من يجالة الشام أبيك ملالي ويو مادو أجانا تعملوا سيريا ملالي ويو مادو أبو دودو لتمرون عليهم مصبحين ما هو يدو جدا وبالليل أبانا ما هو لالي ويو مالدو

mọ́nìkì ó dábàá yín gbọ́lẹ́ tèyí ní tọ́ náà ìtọ́mọ́ wọn mẹ́ bó mẹ́ka mẹ́yà níbi mọ́mọ́dé wọn yìí mẹ́la lè gbogbo lọ́dọ̀ òdòdó mẹ́ló ti sáàmù mẹ́ àyànjá pé sáàmù dá lálẹ́ ẹ̀gbà náà ọmọlẹ́mẹ̀ lálẹ́ gbúdú wíta mẹ́hà àfẹ́lẹ́ àtàkìlú ayédè mẹ́ẹ̀ẹ́dẹ́dẹ́ ògbó kiri yà níbi tụdabalị abọlị ya kọla ah, ya n'ebe muhammadu amekpe aṅụdo ya na mgbo ma muhammadu kogonwume abụghị ayinwa kọla le ma agụbụghị adụdọle ọkọnyọ agụme iyu kaka mena ọbata dei ameme ah, mmanwụ ya kiri meni mmanwụ leta okwukwe maka بارك الله فينا وفيكم وجزاكم الله خيرا وجمعنا الله وإياكم في جنات النعيم في مقعد صدق عند مليك مقتدر اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم دمر أعداءك أعداء الدين اللهم عليك بالكافرين المحارب المسلمين اللهم عليك بالمقيدون بالإسلام كيدا اللهم عليك بالمستهزئين بالمسلمين اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فردد سوءه عليه يا أرحم الراحمين يا رب العالمين اللهم يا ربنا علم بين قلوبنا على محبتك ومرضاتك ووفقنا إلى ما تحبه وترضاه اللهم غفر لنا ذنوبنا ولوالدينا اللهم ارحمهما كما ربيانا صغيرا اللهم ارزقنا علما نافعا ورزقا طيبا واسعا وعملا متقبلا اللهم إنك أنت العفو تحب العفو فاعف عنا اللهم إنك أنت العفو تحب العفو فاعف عنا اللهم إنك أنت العفو تحب العفو فاعف عنا اللهم ارزقنا اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما واغفر لنا ذنوبنا ولوالدينا ولمن سبقنا بالإيمان يا أرحم الراحمين يا رب العالمين صلوا على النبي الكريم